إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي يلي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adápẹ́ fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala àtọ́rọ sọ́láàtù fún ọlọ́dúnwà muhammad sallallahu alayhi wa sallama kí ọlọ́run pẹ̀lú ọlọ́run tí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábà sí ọlọ́run àwọn ará lè ṣe ọlọ́run ọba oníkálukú wa lọ́kùnrin wa lóbìnrin ọlọ́dẹ èyí tí a máa gbéyẹ̀wò ní tẹ̀síwájú lórí àyọkà àti ẹlẹ́yẹ láti inú síra alwadil níbi tí a ti ń kọ́ ẹ̀kọ́ nípa àkàmù ìfẹ́ àwọn ìdájọ́ tí ó bẹ fún ọ̀nà ìbàjẹ́sìn tí a ń pè ní fíkì nínú ìsìlámù àkọlé tèmi òun náà ni nàwa kí ni ó alùpùpù ìtí à ń pè ní nàwa kìdú alùpùpù gbólóhùn nàwa kìdú ó wá láti ibi nàkọ̀bọ̀ nàkọ̀bọ̀ tí wọ́n lo nàkọ̀bọ̀ fún òun náà ni kí nǹkan ó bẹ̀gẹ́ bá pọlẹ̀ kí nǹkan bàjẹ́ kó mọ́ wúlò. ohunkóhun tó bá ti wá lè ba nǹkan jẹ́ la máa ń pè ní náàkìbù tí wọ́n bá wá pọ̀ a máa ń pè wọ́n ní nàwákìbù. nǹkan tí nǹkan wá lè bàjẹ́ òun láwàá wí tẹ̀lé ní ká sọ pé nàwákìbù alìsílámù ìyẹn ni àwọn nǹkan tí máa ń ba ìsìláàmù jẹ́ màwá pinnu asiyan àwọn nǹkan tí máa ń ba ọ̀rọ̀ jẹ́ bẹ́ẹ̀ lẹ ní màwá pinnu alùpùdù àwọn nǹkan tí máa ba àlùwàlá jẹ́. àǹfààní àkọlé yìí òun ni ká lè mọ̀ wípé. ìjọsìn tí a bá fẹ́ ṣe fọ́lọ́hún ọ̀ràn yẹn ni fún wa ká ṣọ́ mọ́jẹ̀mú rẹ̀ ká ṣọ́ ìwọ rẹ̀ ká sì ṣe é gẹ́gẹ́ bọ́ lọ́wọ́n ọba ṣe fẹ́ tó fi rán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun náà ni yóò fún wa ní àǹfààní. láti lè dáàbò bo ìjọsìn láti máa mọ̀ wípé ìjọsìn tí a bá ń ṣe àbẹ́ ìta àti ṣe ọkàn wa yóò balẹ̀ lé lórí a kúrò níbi ròyìnrò ìbúṣó bàjẹ́ àbí oṣù bàjẹ́ torí ẹ̀ gbogbo ohun dábàá sọ pé ó ń ba ìjọsìn jẹ́ yóò jẹ́ nǹkan tó ní àìsí sara tó ní ọ̀rọ̀ sọ̀rọ̀ rí rẹ̀ lórí ẹ̀ ilé sùhánà bí ọ̀rọ̀ níbi wa muhammad sallallahu alayhi wa sallam yẹn ni wípé a gbọ́dọ̀ sọ pé ìrun lágbájá ti bàjẹ́ àyàfi ká ní ẹ̀rí tó fi rinlẹ̀ pé n tá a sọ pé ó bàjẹ́ yẹn ń máa bà mú jẹ́. àbíká ní ẹ̀rí lọ́dọ̀ àná ti wa muhammad sallallahu alayhi wa sallam àbí ká ní ẹ̀rí nínú ìpanupọ̀ àwọn sọ̀hábà wípé gbogbo wọn pátá ni wọ́n panupọ̀ tó nǹkan báyìí a máa ba ìjọsìn báyìí jẹ́. tí ò bá wá ti wá sí ẹ̀rí yálà nínú ọ̀rọ̀ ọlọ́run àbí nínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam àwọn ijma'u sọ̀hábà àbí ìpanupọ̀ àwọn sàábé. So ẹnìkan ò lẹ́tọ̀ọ́ tó wá sọ pé ìjọsìn bẹ́nìkan ṣe ó ti bàjẹ́ látara nǹkan tí kò lẹ́rìí nínú àlùkòránì àbí nínú sọ́nà àbí nínú ìjùmọ̀ àròsára pẹ̀lú ọmọ. ló já sí pé àlè ìbáàdẹ tu alimọ́sibítà ìjọsìn tá a bá ti ṣe bó ṣe yẹ ká ṣe kò sí tó lè bàjẹ́ àyàfi tí ó rinlẹ̀ ìjọsìn tá a bá ṣe ìran ni ààwẹ̀ ni ìzàká ni hajj ni ọrẹ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìran ìjọsìn èyí tá a bá ṣe ẹnì kan ò lè sọ fún wa pé ìjọsìn yẹn ń kọ́ kò lálàáfíà ó ti bàjẹ́ àyàfi tí ó bá tọ́ka wa sí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ àbí ọ̀rọ̀ ànábì wa alayhi wa sallam sábà ló ti fi nǹkan ọ̀rẹ́ rẹ̀ pé ó ti máa ń bàjẹ́ nù. àbí ìpanupọ̀ àwọn sọ̀hábà nàìjíríà Muhammad sallallahu alayhi wa sallam. táà bá ti rí jọ̀mọ́ ó ju agbára ẹnìkan lọ kẹ́nìkan sọ pé ìjọsìn kọ́ ó ti bàjẹ́. torí ẹ̀ kì í ṣe ọmọ orí ọgbọ́n orí kọ́ ó ti pọ̀ jù ọgbọ́n orí kọ́ làwọn fi sọ pé ìjọ ti ti bàjẹ́ áà ó ti bàjẹ́ ọgbọ́n orí kọ́ báyìí ṣe lo ọgbọ́n orí ká sọ wípé ààwẹ̀ ti bàjẹ́ rárá kìí ṣe ọgbọ́n orí ẹ á ó kì sí àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ lọ́sàn-án àwẹ̀ nínú Ramadan á àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ á béèrè pé ìwọ tó sọ fáwọn èèyàn bàjẹ́ látara nǹkan kan àti kó mú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ náà sì wọ́n tó sọ pé nǹkan lè ń máa ń ba nǹkan yẹn jẹ́ tó o bá ti rí mú wá máa halẹ̀ lẹ́nu kankan tó ìjọsìn tá a bá ṣe fọ́lọ̀ àbá ìdá ń ṣe lọ́wọ́ fọ́lọ̀ nìyí jẹ̀mọ́ ká fi ọkàn wa balẹ̀ ẹnì kan ò lè sọ fún wa pé ìjọsìn yẹn ń kọ́ ó ti bàjẹ́ àbọ́dọ̀wọ̀n ò ní tẹ́wọ́ gba àyàfi kó fún wa ní ìtọ́ka nínú ọ̀rọ̀ ọlọ́run àbí nínú ọ̀rọ̀ nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ìṣesí àwọn aláìmọ̀kan nìyẹn tí wọ́n máa sọ wípé ìjọsìn kan ti bàjẹ́ látara emotion lásán ìtara lásán. Ali radiyallahu ta'ala anhu onílọ kẹ́ẹ̀nẹ̀ bí ìgbẹ́gbẹ́ àìní tó bá dájú pé ọpọlọ ìdí wọ́n rí àbí ìdómi rí àbí ìdóhùn rí àbí ìdómi kálukú wá bá rí ìwòye sí títí wa wá pé yẹn la fi ń ṣẹ̀sìn nígbà tá a bá fẹ́ pa ìbọ̀sẹ̀ wa kò yẹ ká máa pa òkè abẹ́lé yẹ ká pa nígbà tí yẹn bá wọ bàtà aláwọ̀ tó fi ń rìn ó wá ṣáàlì ọ̀la ó wá ń pa orí ẹ̀ kò pa abẹ́ ẹ̀rí pé kò bá làkàyè mi ṣé orí bàtà la fi ń rìn rìn abẹ́ fi ń rìn but orí ẹ̀ la wá ń pa ọ̀rọ̀ tí alẹ́ rọ fún yàrá ọ̀hún tá alẹ́ alẹ́ òtú sọ nìyẹn torí ẹ̀ àǹfààní ẹ̀kọ́ yìí yóò fún ọlọ́kàn balẹ̀ wípé ìjọsìn tá a ṣe bó ṣe yẹ ká ṣe é ó ti di dọ́lọ́run tó tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ kan wá ń halẹ̀ mọ́ wa pé ah ó ti bàjẹ́ kíní kan ti bàjẹ́ tí ó sì mẹ́rin wá lẹ́mọ́ akàn gbójú kúrò ń bẹ̀rù ti wá rẹ̀. ìyẹn ni túmọ̀ bọ́ọ̀bù tí ó sọ pé alẹ́ ìbáàdà tó lè mọ peter láàtò tìlù ha àwòlá ìbò tìlù ha ìlà àtẹ̀lé ìlú lọ́sibẹ̀tì. Ìgbà tí mo rẹ̀ ẹsẹ̀ ń gbàgbà ìjọsìn tá a ṣe tọ́lọ̀ ní a ṣe bí ìrún ni àwẹ̀ ni zaka bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa ṣe bọ́lọ̀ ní a ṣe kò sí tó lè bàjẹ́ àfi tọ́lọ̀ bá sọ pé wọ́n bàjẹ́ ni àfi tọ́lọ̀ bí sọlọ wọ́n sọ pé wọ́n bàjẹ́ ẹnì fọ́kàn wọn ó balẹ̀ nígbà tá a bá ṣe ìjọsìn tán ní ìsinmi tó wá ní wá rí bàjẹ́ tó wá ní kílẹ̀ rí ẹ̀ wọ́n lè àfa àtọ̀lọ̀tọ̀ kí àfa àjẹbẹ̀tòrò àfa àtẹlẹ́kan sọ pé ìrẹ́lẹ́kan a kàn gbẹ́sẹ́gbẹ́ kan ní àìsílẹ̀ ọkàn wa kẹmọ́ mùsùlùmí ara àǹfààní orílẹ̀ ènìyàn lónìí ẹlòmíì owó yàn yóò sọ pé ìsìláàmù rẹ ti bàjẹ́ bẹ́ẹ̀ sì ni ìsìláàmù rẹ ní ìlú kò bàjẹ́ lónìí ẹni tí ìsìláàmù rẹ ti bàjẹ́ àwọn yóò sì mọ ẹni gẹ́gẹ́ bí mùsùlùmí kí ló fa àdàlú àlẹ́ èlì nígbà tí o bá ti sí mọ́ a ní ṣàfẹ́sí irú nǹkan báyìí torí ẹ̀ àti ká máa kí ni náà wá kébù as-salat àwọn nǹkan wọlé wọn ba ìrun jẹ́ náà wá kébù al àwọn nǹkan wọlé wọn ba àlùwàlá jẹ́ náà wá kébù as àwọn nǹkan wọlé wọn ba àwẹ̀ jẹ́ ìgbàkigbà tá a bá ti ṣèkan nínú àwọn ìjọsìn yìí a lè súnra kì tá à ní ṣe tí máa ń bàjẹ́ pápánbárí ẹ̀ a gbọ́dọ̀ wà mọ́ nawaqidul islam nawaqibu al-islam àwọn kan tí máa ń bá ìsìláàmù jẹ́ wàlẹ́ fún ìpadà inṣàlá tàbá parí síra kìtàbù tawhid nawaqidu al-islam òun láàmú lẹ́yìn tí Sheikh Abdulaziz bin Baz rahimahullahu ta'ala tí wọ́n kọ́. wọ́n máa bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé kí ní bá ìsìláàmù gbé ẹlòmí ò mọ́ gbogbo dáhùn ọrùn náà ni pé ààrùn tí a ti gbé gun ìsìláàmù sí bàjẹ́ ṣé gùn nìkan nìyẹn máa ń gbé bí ìsìláàmù sí bàjẹ́ ni ẹlòmí mọ̀ pé nígbà míì ẹlòmí lè máa kírun tí o ti ṣara àwọn mùsùlùmí gbóhùn bá ti ẹ̀ka rẹ̀ fún wọn àmọ́ kì í ṣe mùsùlùmí látara pé kọlu rẹ̀ kẹta bá kẹbí rẹ̀ tẹ́mìrì kẹba yìí àwọn nàtọ́yẹ náà tẹ̀lé nínú nàwa kejì torí pé ẹni yẹn yìí ó ti kọlu kan nínú àwọn kan tí máa bá sìláàmù jẹ bẹ́ẹ̀ ni orí ẹ̀ ní gbọ́dọ̀ ọmọ nàwa kejì ìsìláàmù tí wọ́n bá sìláàmù lò tá a bá mọ̀ láàlẹ̀ sá fún tó dáa ní pé kí sìláàmù wọ́n ń fọ́ ń pàjẹ́ àrọ́ fún sọ́rọ̀ láàlẹ̀ tẹ́wọ́ fún ẹ̀yìn. ولم يعرف الشر وقوى فيه وبيت رضي الله تعالى عنه يقول كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير قل يا صحابة dáadáa ni wọ́n wá béèrè lọ́wọ́ ànábì dáadáa kí nìkan dáadáa tá a lè táàfin gbẹ̀lẹ̀ àlùjẹ́nà oníwà kúntù àṣà alùhù alùsàrùn oníbọ̀tọ̀ òun tó òun ìwé ìbéèrè dáadáa òun máa ń béèrè àìdá rẹ̀ kí làwọn nǹkan tí kò dáa tó yẹ ká jìnà sí bẹ́ẹ̀ bá béèrè kí ni gan olú dáa tó yẹ ká fi òun máa béèrè kí ni gan tí kò dáa tó yẹ ká jìnà sí oníwà sọ wípé mùkáfẹ́tẹ̀ náà ń gbèrè kàní torí pé mò ń béèrè láti mọ àìdá kí n lè jìyàn sí ká ìdá mọ́bà lépa bá mi mu àwọn náà dènà wọn ní ìlú tí ò sófin èyí sí ń bẹ òkèlè tó wá lófin wá ń kọ́ tá a bá wá mọ̀ fún yẹn nìyí sáà ní kọlu ẹ̀ṣẹ̀ á kọlu mọ̀nàkà á kọlu torí ẹ̀ mò ń kírun kò tó mò ń gba àwẹ̀ kò tó mò ń yẹ zaka kò tó mò ń ṣàlùwàlá eh, kò tó mo jẹ́ mùsùlùmí kò tó o gbọ́dọ̀ mọ kí ni nàwa kíndùn tí máa ń bá àwọn nǹkan wọ̀nyí jẹ́. ìmáàmù kan náà ní ọlẹ́ṣẹ̀ aláwọ̀ akíbá àti ó lè níbẹ̀ lápá rẹ̀ ìmáàmù sì ni wọ́n lẹ́kàn wọ mọ́síláàdì wọ́n lẹ́kí zórí wọ́n bá rí bíi awọ tíra tí wọ́n dè lórí ààyè kínú mọ́mù ìtọ́nú jẹ̀mọ́ fẹ́ mú mọ́mù ni mọ́mù mọ́mù mọ́mù sì tọ́wọ́ bọ́nú agbádá ló bá kún tọ̀hún jáde ó di gbèsúgbèsú ìwú ẹ tú tó pẹ́ ẹ̀yà múnísìn múnísìn múnísìn láìsí méjì kò sún tó fà àìmọ́mọ́ náà wá kéde lè ìsìlámù lọ tábàmọ́ tí ń bá sùlámù jẹ́ lálẹ́ sàrùn táàbà mọ̀ tẹ̀mọ́ èyí ó mọ̀ ṣe láì mọ̀ bẹ́ẹ̀ náà ni nàwa kédo àlè òdo ní ti máa ba àlùbàlá ní ti máa fà á jẹ́ à ń pè náà kédo torí pé tó bá fi lè ṣẹlẹ̀ àlùwàlá ti bàjẹ́ bálùwàlá sì ti bàjẹ́ àlùwàlá ni kò sí ṣọ̀rá òfin mọ́ kò fún tá a máa ń lu àlùwàlá fún kò lè ṣiṣẹ́ mọ́ bíi irun àlùwàlá tó bá ti bàjẹ́ a lè fi kírun àlùwàlá tó bá ti bàjẹ́ a lè fi ṣe tìláwà àlùwàlá tó bá ti bàjẹ́ a lè fi ṣe tọ̀wáàfù èyí tó bàjẹ́ a lè fi dàkárù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan míì tó jẹ́ ọ̀ràn yẹn àbí nǹkan míì tí ìṣe ọ̀ràn yẹn tá a máa ṣàlùwàlá fún àbí nígbà tí nǹkan bá ti bàjẹ́ kò wúlò mọ́ ṣòtò níbi eléyìí olóbi jẹ́ nínú àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ gbòógì tí àmọ́ ń kọ́ ẹ̀kọ́ láti nù alákọ̀ọ́kọ́ nínú tó máa ń ba àlùwàlá jẹ́ òun náà máa kọ́rọ̀ jẹ́ mẹ́nà sẹ̀bìlẹ́yìn àìkọ́bọ̀n wọ̀dọ̀bọ̀rọ̀ òun ni máa máa ohunkóhun tó bá jáde láti ẹnu ọ̀nà ẹ̀gbin méjèèjì ọ̀nà méjì la ní tó jọ́nà ẹ̀gbin lára iwájú la máa ń pè ní kóbólù ẹ̀yìn la máa ń pè ní dóbóró ọ̀nà méjèèjì ta nínú ẹnu kìí ṣọ̀nà ẹ̀gbin etí kìí ṣọ̀nà ẹ̀gbin ojú kìí ṣe ọ̀nà ẹ̀gbin oríkèéríkèé ara wa yòókù kìí ṣe ọ̀nà ẹ̀gbin ọ̀nà ẹ̀gbin méjìlá ni àlùpópólú ọ̀dọ́gbòrò yálà fọkùnrin àbí fóbè àwọn ọkùnrin ètò ìgbẹ́ ní kúbólù wọn òun náà ni àzákàrí àwọn obìnrin ètò ìgbẹ́ ní kúbólù wọn òun náà ni alfarj alfarj òun lábẹ́ wọn àwọn ọkùnrin ní ti ń bẹ ní dúbúrú wọn òun náà níbi ilé ìgbẹ́ bẹ́ẹ̀ náà lè gbẹ́ fún obìnrin náà. so àdákàrò àdákàrí àti àìfárójù méjèèjì ilé ìtọ̀ ni ibi ìtọ̀ ti máa jáde fọkùnrin àtòbìn kí wá ṣe yìí nìkan kúlù máa kọ́rọ̀jà mẹ́nà sẹ́dílẹ́yìn ní tó bá jáde nínú ojú ọ̀nà ẹ̀gbin méjèèjì débi wípé ẹni tó ní àlùwàlá àlùwàlá àbíkó tó ṣàlùwàlá ló ti ki òwú òwú ìránṣọ ló ti ki bọnú iwájú àbókì bọnú ẹ̀yìn ó wá ṣàlùwàlá tán ó wá lọ tírẹ́dì yẹn ni ó wá jáde padà ó wá fà á jáde àlùwàlá ti bàjẹ́. kílódé sódópó jáde láti kóbólò àbí dóbólò àbí ẹnikẹ́ni tó gbé ẹ̀wà mi ẹ̀wà mi ó wá padà wá mú jáde níwájú àbí lẹ́yìn àlùwàlá ń kọ́ ó ti bàjẹ́. ṣùgbọ́n áádàtàn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn kan tí wọ́n sábà máa jáde ní iwájú àbí ẹ̀yìn àkọ́kọ́ bọ́ọ̀lù ni la máa ń pè ní ìtọ̀ áádàtàn lẹ́yìn tí lè dìde mọ́ ẹlẹ́mí ò ti tọ̀ bí bí ẹ̀ márùn-ún tó bá jẹ jù bẹ́ẹ̀ lọ ẹlẹ́mí tiẹ̀ tó di ó tún bá àrùn wá yóò ti tọ̀ more than twenty times àlàáfíà ni ó ní ẹ̀ máa rí tọ̀tọ̀ so ìtọ̀ nàìjíríà ní ẹ̀gbin ni tọ̀ ibi ìtọ̀ tí wọ́n gbà tí wọ́n wá jáde ní àwọn ọ̀nà méjèèjì yẹn nìyí jẹ̀mọ́ àlùwàlá ti bàjẹ́ tọ̀ a ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tá à ń ṣàlàyé nàìjíríà ìyìn tó bá jẹ́ nàìjíríà ẹ̀gbin hárán gbogbo bíkíbi tó ń bá ti gbàjáde lára wa jẹ̀mọ́ nǹkan ni olùpàdé alájẹ́ bítọ̀ bá jáde nínú ihò etí ìtọ̀ àbítọ̀ jáde nínú ihò mú àbígbé jáde lẹ́nu oṣù gbàgbé tó dé pé àwọn eléyìí ẹgbẹ́ gangan ni wọ́n ṣùgbọ́n níbi tí àgbàdo sunsun yíyan bíbọ̀ ègbó tó jáde lẹ́nu àbí tí pọ̀nmọ́ ti jáde lẹ́nu pọ̀nmọ́ tá a jẹ lọ́sàn-án tó bá jáde lẹ́nu wọn padà kò bà àlùwàlá jẹ́ torí pé wọn ò jáde níbi tí ó jẹ́ ìkan nínú àwọn ọ̀nà ẹ̀gbin tẹ́gbìmọ̀ tí ń jáde wọ́n èyí sì ṣẹ́gun àmọ́ tó bá já wá ń já sí pé ibi ọ̀kan nínú ààyè ẹ̀gbin làwọn náà gbà jáde àlàlá ti bàjẹ́ a lè ṣètò láàrin méjèèjì dáadáa ló jẹ́ pé ẹni tó ti gbẹ́ yanu ìgbẹ́ tàbí tó ti ẹni yàgbẹ́ ẹni tó ti ẹni yàgbẹ́ àná láti bàjẹ́ ẹni tó ń fi tí wọ́n pàṣẹ wọ́n nu ibì kan lára ẹ̀ ní ara rẹ̀ àbí wọ́n ti mọ lẹ́nu náà ni ibẹ̀ ló wá ń gbà tọ̀ jáde àná láti bàjẹ́ torí pé ẹ̀gbìn ìgbẹ́ àmọ́ níbàámu sí ọ̀nà ẹgbẹ́ méjèèjì gbogbo ohun tó bá jáde ń bẹ̀ ni máa bá mi wà láàjẹ kódà kí nǹkan mọ́ jẹ́ ẹ̀gbin ṣókèlè kòlàfìrí alimẹ́lì yìí tí a ń pè ní mẹ́lìyì àtọ̀lọ́gbọ́gbọ́ tí máa jáde lára ọkùnrin a máa jáde lára obìnrin náà tó bá jáde níbi tí nìkan nínú àwọn ojú ọ̀nà táwọn ọmọ tó tọ̀ ìmọ̀ sábà máa ń jáde níwájú ara láti bàjẹ́ bẹ́ẹ̀ nìkan ni màníyù ni tó lékè kìí ṣe ẹ̀gbin tọ́ hírò ni tó mọ́ ni kìí ṣe ẹ̀gbin so ní ní tí máa ń jáde níbi àwọn ọ̀nà méjèèjì lò òun lè tọ̀ ìtọ̀ ìmọ̀ jáde àádẹ́tàn ní àlàádà ọ̀run ẹlẹ́ẹ̀kejì ọ̀gọ́ ìtù òun nìgbẹ́ rọ́ ìtù ilé ìgbẹ́ náà ń pè báwọn ṣùgbọ́n wọ́n sọ ìdí jáde lẹ́yìn wọ́n sọ ní orúkọ ibi tá a ti máa ń mú jáde gan ètò tọ́lẹ̀tì aha ọba bá ní ẹ̀sìn máa ṣe ń tọ́lẹ̀tì ju ìgbẹ́ náà ni tó wá níbẹ̀ ìgbẹ́ náà ó náà ti di gá ètò ni so a máa jáde eléyìí náà di méjì ádẹ̀tẹ̀n wà ádẹ̀tẹ̀n bákan náà máa jáde ríṣù atẹ́gùn orí ìlànà pèlè iṣó yẹ́là iṣó bọ̀ọ̀rọ̀ ni àbí iṣó pásà iṣó pásà ń bẹ ẹnìkan bẹ ìdúpẹ́ nílùú ọ̀yọ́ wèrè ni ọ̀rọ̀ yóò ti tó forty years tẹ bá ti pè wèrè ni o bá ti pè wá pásà wá ìfọ̀n ní bùlúrì ẹ̀mọ́ bùlúrì kan ó fọ́ ọkùnrin orí ó fọ́ ṣúùtù ó yá aṣọ so hundred kódà yóò sọ lé two hundred orí pátá náà máa ń pè torí máa ń sọ́sọ́ pátá pàm pàm pàm yóò sì máa kà yóò sì máa kà yóò sì máa kà àti èpè ẹgbẹ lójú kọlọkùnrin máa fi gbèdè kan wá so rí èso òun náà ní so tóun náà bá jáde jẹ̀mọ́ atẹ́gùn òun máa ń jáde lẹ́yìn tó bá jáde àlùbàlà ń tọ́ ó ti bàjẹ́. lèkóni la ìtaàlà ìtọ́ka lórí eléyìí òun náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala sọ́nà bá sọ fún wa nínú suratul Ma'idah áyà kẹta. أو جاء أحد منكم من الغائط ọlọ́run nígbà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan nínú yín lọ́kùnrin lóbìnrin yín tẹ́ ẹ bá lọ gbọ̀nsẹ̀ tẹ́ ẹ lọ sí mineral gáàrìtì tẹ́ ẹ lọ sí gáàrìtì tẹ́ ẹ lọ yàgbẹ́ jama ẹ̀rí kan nìyẹn nínú Al-Qur'an al وهو كناية عن قضاء الحاجة wọ́n a máa lo gáàríkì wọ́n máa sì sọ kó lè bàjẹ́ bí ti àdàgbé ọ̀rọ̀ bá a ṣe máa ń sọ nílẹ̀ yorùbá fún wa àmọ́ lọ mo fẹ́ lọ gbọ́nsẹ̀ ni mo fẹ́ lọ gbọ́nsẹ̀ kẹ́nìkan á òkè ah, ń lọ gbọ́nsẹ̀ kí ló yí ẹlẹ́sẹ̀ tó lọ gbọ́nsẹ̀ ẹgbẹ́ ẹnìkan ò ní so léyìn kò ní béèrè béèrè ni àfẹ́jẹ́ ìṣara wa ah, yorùbá ní èyí ah, ọ̀rẹ́ yá lọ́gbọ̀nsẹ̀ lọ́gbọ̀nsẹ̀ wọn náà wà débẹ̀ wọn jẹ ìpínlẹ̀ nínú lọ́gbọ̀nsẹ̀ olóòrí àjẹ́ ni fẹ́gbọ̀nsẹ̀. so torí pé gbólóhùn ìgbẹ́ ìjọ kan yẹn máa ń kórìíra ni tẹlifíìn lè dé ni pé bá a ṣe ń wí gan-an ó ti fẹ́ mọ dá nǹkan lẹ̀ lórí ọkàn rẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n yẹn fẹ́ táwọn gbọ́ orúkọ nǹkan nù nígbà táwọn ń jẹ táwọn mu kò fẹ́ bọ̀. kódà lára ẹlòmíì tó bá fi lè gbọ́ tó bá fi lè gbórúkọ báyìí kò jẹ́ jẹ mọ́nù kò jẹ mọ́nù. torí ẹ ìsìláàmù mọ́ ń fẹ́ ká máa pa ọ̀rọ̀ láró ká lo àdàpè fún un láti máa sọ pé ah mo fẹ́ lọ jáwé jẹ́ ń jẹ̀ mo fẹ́ lọ dáwọ́ tẹ̀lẹ̀ mo fẹ́ lọ gbọ́n tẹ̀ mo fẹ́ kí baálẹ̀ mo lọ lọ mo kí baálẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni toilet gbogbo yẹn nìyí ó àdàgbè ni pé mo fẹ́ lọ ìjà bẹ́ẹ̀ bá kó fẹ́ lọ yàgbẹ́ jẹ̀mọ́ ní tó ti jẹun yóò fẹ́ lè pọ̀ bọ́lá ti dá wa pọ̀ tó ní wá. wàlùkọ́ ní nàbí yìí sallallahu alayhi wa sallam àyà tá a mú wá lókè ní ó lè pé nínú tí máa bá lùwàlá jẹ́ alghaiz fòròdù lọ́ọ̀d nínú tọ̀bọ̀ ìjáde ìgbẹ́ níbi tí ó jẹ́ ojú ọ̀nà ẹ̀gbin àbí níbikíbi tó bá ti jáde lára àlọ́ láti bàjẹ́ ẹni ìgbẹ́ gbé ọmọdé fi àgbàlagbà èyí tó rùn èyí tí ó rùn èyí tó sàn èyí tó ki èbó ló yá ni àdéhìyàn dúdú àáfàá ló yá ni àbọ̀mọ́ kéwù nákìbì ni káàfà tó fi hàn ní a ìgbẹ́ tí wà àlùbáríkà ìwé àgbákà òsínú ìgbẹ́ rẹ̀ ìgbẹ́ ní báàlù alájẹ́ bó ní ìgbẹ́ rẹ̀ jẹ́ àlùbáríkà. ọwọ́ ẹlẹ́ẹ̀kejì ìtọ́k ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ náà ti wá muhammad sallallahu alayhi wa sallam anábìlẹ̀ yàtọ̀ bá lọ́hùn sọ̀lá irun ẹnì kọ̀ọ̀kan nínú yín o yálà ọkùnrin ni yín àbófinrin ẹ kí wọn ẹ kí ń jàmọ́ ni àbẹ́ dá kí fúnra yín ìdá áhàdẹ́sà tẹ́ni yẹn bá dẹ́gbin yẹn tẹ́gbin bá jáde lára rẹ̀ sílẹ̀ gbin dámúlì haid dámúlì fas ẹ̀jẹ̀ nǹkan oṣù ẹ̀jẹ̀ bímọ fáwọn obìnrin kí ni yẹn gbin ìtọ̀ kí ni ẹ̀gbin ìgbẹ́ kí ni ẹ̀gbin iṣó àrẹ́bí sallallahu alayhi wa sallam ọlọ́lọ́wọ́ ọgbọ́ òní tẹ́wọ́ gba irun ẹnikẹ́ni tí kan nínú àwọn eléyìí jáde lára rẹ̀ hatta yatawadda'a títí tó bá tó tí wọ́n á lùwà náà ṣe tó ẹ pé tí wọ́n bá lùwà náà ló ti bàjẹ́ kó tó lè sọ pé o fẹ́ ṣe ìjọsìn ó tún á lùwà náà ṣe fàkàlà rajul min adormut arákùnrin kan yìí òun òun wá láti adormut adormut ìlú yemeni ló wà wá bá nàbí sallallahu alayhi wa sallam kí ló sọ ó ní man hadath ya aba òrìrà ó ní wọn àbú òrìrà kí ni táà tún máa ń kà fún hadath tọ́ọ̀nù tùsáhùn aw duratun òun náà ni fòfà àbí dùrọ̀ kí ló ń pè bẹ́ẹ̀ òun náà ni iṣó ìṣónù jama lànàbí sallallahu alaihi wasallam ìfún abánabi sallallahu alaihi wasallam pé à ah, tí ìbá ń kírun lọ mò ń kírun lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni nǹkan wá ń wá ń gbọ́ gbogbogbogbogbò nínú nínú mi ṣé kí n járun ni kí n fìrún lẹ̀ ni kí n lọ tún wá lu àdáṣe àdáṣe sọlọ́gbọ́n àpò àdáṣe sọlọ́nílà rárá kò rí bẹ́ẹ̀. ó lẹ́ẹ̀ gbọ́dọ̀ jáde kúrò lórí ìrun hàtà tásmà sọ́ọ́tán àyàfi tó bá tó gbọ́ ohun ohun sound gbòó gbogbogbogbogbò ìsónìyàn o àwòtẹ́tì dàrí àbí ńgbà tí ẹ gbọ́ ohùn àmọ́ ẹ gbọ́ òórùn torí pé ìṣó méjì ni ìṣó fẹ́lẹ́ ń bẹ fẹ́lẹ́ ẹ ní mọ̀ bójú hmm. àwọn tó ti máa ń tú jọ ah ìwé olùwà bẹ́ẹ̀ ah ó dẹ̀ tó sódò mọ̀ ní ah kí la wá nù báyìí kí la wá nù báyìí tó mọ̀ ní. ẹ̀ tó sódò fún rẹ̀ òun náà mọ̀ sọ pé ah, talẹ̀ tó sódò àwọn ẹgbẹ́ sódò rẹ̀. so eléyìí rẹlẹ̀ fún wa pé iṣó a máa ba àlìwàlá jẹ́ kàmá yàn kúndùn kúrò dùnmẹ̀sí ìwàlúwàdì nínú tí máa bà á jẹ́ tí máa ba àlìwàlá jẹ́ òun náà ni alimadi àti aliwadi omi tí máa ń jáde lójú ara láti wájú omi tí máa ń jáde láti wájú ìran mẹ́ta ni wọ́n. ìkọ̀ọ̀kan nínú wọn tó bá ti bàjẹ́ tó bá ti jáde àlùmọ́ láti bàjẹ́ ó jẹ́ ìdájú pé ó ń bẹ nínú wọn tó bá jáde ìwẹ̀ láàfin ṣèmọ́ra rẹ̀ ìwẹ̀ ó sì mẹ nínú wọn tó bá jáde àlùwàlá látúnṣe ká má gbàgbé omi mẹ́ta ni wọ́n jáde lára ọkùnrin bẹ́ẹ̀ lára obìnrin náà gbogbo àwọn kan wọ̀nyí àbùkátà láti mọ̀ ọ́ sẹ́yìn ò bá mọ̀ ọ́ nígbà tí ẹ̀fẹ́ ń fi àìmọ̀kan tó fi ń ṣe láàmù ni bá àbá lórúkọ lárúbáwá a gbọ́dọ̀ mọ ìròyìn kọ̀ọ̀kan nínú wọn ká sì mọ bá a ṣe bá kọ̀ọ̀kan nínú wọn lò nígbà tí kan nínú wọn bá jáde lára wa nǹkan pè ní mímọ̀ nìyẹn alákọ̀ọ́kọ́ òun ni dáàmọ́ pè ní alimẹ́zí mẹ́zíyù mim àti zan alimẹ́zí eléyìí tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni ó funfun ó funfun bí omi tá a máa ń mu òun tébù wọ́tà àmọ́ yìí máa ń lẹ̀ yìí máa ń gọ́ọ̀mù yìí máa ń lẹ̀ lórí awọ ọmọ níkà yóò máa lẹ̀ báyìí yóò máa fakùn yóò máa fakùn eléyìí la máa ń pè ní alimazin ẹlòmíà máa bọ́ sí àrùn àrùn débi pé ń máa dà wọ́ọ̀wọ́ lára ẹlòmíì irú àwọn ìlànà ń pè ní mazà mazà nìyẹn alimazà ṣe ìròyìn ẹ̀ ó funfun báláwo bí omi múmu àmọ́ ń máa ń lẹ̀ bí gọ́ọ̀mù èyí sì máa ń fa jíjáde rẹ̀ òun ni ìrònú kan adùn ìró adùn ìró adùn obìnrin ní máa ń fa sábà bí ìjáde táǹpè ní alinabi ìró adùn ká máa ro adùn àròkàn nípa adùn bóyá rí tá a báyàwó wa ṣe àbíyáyé àti ìtìláàbù ni làwọn abẹ̀rẹ̀ sí ní rolé níbi tá a rìnrìn àjò lọ abẹ̀rẹ̀ sí ní rolé abẹ̀rẹ̀ sí ní rolé tọ́. So, lábá rí pé nǹkan ti jáde lára wa so adùn ní máa ń fà nínú ìròyìn ẹ̀ náà bákan náà èyí mọ̀ tó bá fẹ́ jáde èyí ti máa ń jáde tán ká tó mọ̀ ní pé ó ti jáde. àwọn ìròyìn yìí la fi ń dá ibà ń pè ní màbíyù tá a fi ń dá a mọ̀ adùn ní máa ń fa jíjáde rẹ̀ a sì ní mọ̀ kó fẹ́ jáde kò ní sọ fún wa a kàn rí pé ó ti jáde ó sì funfun báláwú bí omi yìí àmọ́ ìmọ̀ lẹ̀ ìmọ̀ gọ́ọ̀mù yẹn là ń pè ní alìmọ̀bí tó bá jáde lára lẹ́yìn tá a ti lálùwà láàrin ọ̀la ti bàjẹ́ tó túmọ̀ sí pé a fọ ojú ara tó bá yí aṣọ a fọ dédé ni tó yí bí aṣọ a wà tún àlùwà láṣẹ màvíyù nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun la máa ń pè ní aliwadiyu wáò dal yàò aliwadiyu òun tiẹ̀ òun dà gẹ́gẹ́ bí ẹ̀rí gbígbà tá a bá ń lò pọ̀ tán ògì èyí tó ṣẹ́kù tómi nísàlẹ̀ tómi pọ̀ díẹ̀ ń bẹ̀ bóun ṣe rí nù kódà pé àwọ̀ rẹ̀ báwọ̀ rẹ̀ ṣe rí nù àwọ̀ rẹ̀ dà bí àwọn bí omi ògì. omi ẹ̀kọ́ ògì tá a pò ń bí àwọn rẹ̀ ṣe rí mu. tó ń bá jáde lára èyí mọ̀ èyí mọ̀ òun náà sì máa ń lẹ̀ àmọ́ lílẹ̀ títí rẹ̀ kò dàbí lílẹ̀ màvíyù òun ẹ sì jáde látara adùn ìrònú kan adùn obìnrin kọ́ ní tí máa mú jáde tí máa ń fa sábàbí jáde rẹ̀ òun ni ìmọ̀ gbin ká gbin níbi ìgbẹ́ ní máa ń mú jáde torí ẹ̀ lẹ́yìn ìtọ̀ lòun máa jáde lẹ́yìn ìtọ̀ lòun máa jáde yẹn là ń pè ní àlùwàdì tó bá jáde jàmá àlọ́lá ti bàjẹ́ náà kédòlò òdò òun náà ni ẹ̀rẹ́lẹ̀ kẹta nínú omi tí máa jáde níwájú òun ni àlìmẹ̀níyì mọ̀níyù la máa ń pè ní àtọ̀ lọ́gbọ́lọ́gbọ́ tí máa di oyún tí sì máa di ọmọ òun ìdí máa mú jáde adùn ni adùn ní tó ń fi wáyàtọ̀ sí àwọn ìran omi méjì yòókù ni pé jẹ̀mọ́ òun ó sọ fún ìyàwó òun fẹ́ jáde yóò para ẹni sọ̀rọ̀ pé mo fẹ́ jáde kì í yọ jáde ìwọ gbọ́n mọ̀ kó fẹ́ jáde torí ń máa jẹ́ kí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rúru tó sọ̀kalẹ̀ sáré èèyàn blood level ara yóò lo òkè tó bá fẹ́ jáde tó bá fẹ́ jáde báwọn tó bá ti wá jáde tán aró wọn á ti sọ̀rọ̀ bá àjọṣán láti fún wa ní oògùn tí èèyàn máa ń lò tí èèyàn bá ṣeré pẹ̀lú ẹ̀ ẹgbẹ́ ẹlẹ́mìí bá ṣeré báyìí tó dà tí tó bá ti jáde báyìí tó wá sùn báyìí tó ẹ pàgọ́ mẹ́jọ àárọ̀ náà ṣe rí tẹ́ ẹ̀ bá lọ jí ó dàgbọ́ mẹ́rin tó lọ jí yóò rẹ̀ wà ní. àmọ́ oògùn tára fi lè tún dá pépé tí ẹ̀jẹ̀ tó ru sókè lè lọ́ọ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kódà bá a fún fẹ́ padà ṣeré sí i káàkiri lẹ́sẹ̀kẹsẹ̀ ni ká lọ wẹ̀ tá a bá wẹ̀ tá a dami sára ara owó tutù àròbà tó dìde egun ó tún dé ìbánabi sallallahu alayhi wa sallam tánàbí fún wa nìyẹn so alimẹ́fíyù alimẹ́níyù tá a pè ní màníyù àtọ̀lọ́gbọ́lọ́gbọ́ òun eyọ jáde yálà ọkùnrin yóò ti jáde nàbárò obìnrin ni kò sígbà tí ó jáde tẹ́ni onímọ̀ pé balógun ń bọ̀ lára obìnrin gan ògbègbè mọ̀ pé ah nǹkan ń bọ̀ so mẹ́tẹ̀ẹ̀ta yìí a máa jáde ní iwájú wọ́n sì ní ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ alibun abba fẹ̀nà rọ̀bí allahu ta'ala alihuma qat abdullahibun abbas ó ní alimani ó ní ẹ̀rí àtọ̀ lọ́gbọ́lọ́gbọ́ wàlúwàdí yìí àbí ìdí máa jáde lẹ́yìn ìgbẹ́ nígbà tá a bá yàgbẹ́ àtọ̀ wàlmẹ̀bí àbí èyí tí wọ́n jáde látara dùn ò ní amẹ́lẹ́mẹ́lì ó ní ẹ̀rí àtọ̀lọ́gbọ́lọ́gbọ́ tó ń bá jáde àtọ̀lọ́gbọ́lọ́gbọ́ táǹpẹ̀ ní mẹ́lì àádọ́tán ní máa jáde látara wípé èèyàn bóbìn sí ẹni abóbìn wa ṣeré àmọ́ nígbà míì a máa jáde látara nítorí pé ní àlẹ́fẹ́ràn òfin àlíyà emotion yes psychological emotion máa ń fà ń gbà míì tí ó jáde tẹ́lẹ̀ mi ò tí ó release tí a tàn lọ́gbọ́lọ́gbọ́ jáde lára rẹ̀ látara emotion amọ́ṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ dáadáa dáadáa amọ́ṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ bí àwọn kìsìsì kan ọlọ́ṣẹ̀ exam wọ́n fún un pẹ́sàn mẹ́wàá ó sì gbọ́dọ̀ gba gbogbo mẹ́rẹ̀ẹ̀wá fún tó lè yege àti méjì mẹ́ta àtẹyọ kan ní mẹ́wàá kò mọ́ dandan wọ́n sì fún wákàtí méjì ìbọn mi ṣiṣẹ́ ọgbọ̀n ṣẹ́jú lọ wákàtí kan lọ ọgbọ̀n ṣẹ́jú tún lọ wákàtí ṣẹ́jú kéé kọ́ kankan tó bá gbọ́ ẹ̀yà fẹ̀sọ́ọ̀bù ẹ̀gbọ́n wọlé lóde ẹ̀wọ́n kọ̀ yìí mọ́ jẹmọ ẹlòmíì ó ní emotional distress bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti pé tẹbá rí báyìí gbogbo ara rẹ̀ ó ti kún ṣé irú ẹni báyìí ronú káyàwó àbí báyàwó ní pọ̀ ni psychological distress ní máa ṣẹlẹ̀ níbẹ̀ ẹlòmíì sì nìyí àárẹ̀ lè mú àárẹ̀ àárẹ̀ ẹlòmíì lè lébi ìgbé kókò máa da àtọ̀ jáde ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta nínú tó tún lè ṣe ni òun òtútù òtútù tó tútù bá pọ̀ ìpéjì kan ara ẹlòmíràn lè gbé mọ́ ẹni tó bójú bá rọ̀ sílẹ̀ tútù ọ̀pọ̀lọpọ̀ wa mọ́sábà lọ́mọ ń tọ̀ torí ara kì í lè mú tọ̀ dání àmọ́ tọ̀ tọ̀ tọ̀ nígbà tí yẹn mú pọ̀ nínú òjò lọ́jọ́ tó jò bá rọ̀ àwọn yẹn máa ń tọ̀ dìgbà tí òórùn mú lọ. bẹ́ẹ̀ náà ni nígbà tí òtútù bá pọ̀ fẹ́ lómi ara rẹ̀ mi ò lè gbà á dúró yóò kàn máa dàtọ̀ ara rẹ̀ tọ̀ ṣẹ́rí tí àtọ̀ bá jáde lára ẹni tí èyí bá ti ṣe látara adùn just pé emotional distress ló fà ẹni yóò ní kankan tí ó ṣe kò ní wẹ̀ sókè ẹni yóò ní wẹ̀ jánábà àbẹ́ni tí ó wẹ̀ jánábà òun ẹni tó bá wẹ̀ láṣepọ̀ àtọ́jáde àbó gbádùn ọ̀rọ̀ ìyàwó àtọ́jáde àbó ń wo àwòrán ìyàwó àtọ́jáde àbó ń ronú bí láàrín ṣe lọ àtọ́jáde tó bá ti líǹkì mọ́ adùn òfin tó fi bí àtọ̀ ọ̀ràn yẹn ní yẹn kó wo jẹ́nàbà ìyẹn sì ni tó wọ́pọ̀ fọmọnìyàn lọ́kùnrin وني أبلاه بن عباس رضي الله تعالى عنه فيني أما المني فهو الذي منه الغسل وني رياته لبلبة بوم بجدي آه يوم فاتين ما هو من دو بجدي نعادة تان بس ما بيش ما جدي وأما الودي والمزي وني ريو ميلا كيتي الودي تما جدي لا ترى بجمي ìgbín lẹ́yìn ìgbà tá a tọ̀ tán àbá àyàgbẹ́ tán wàdíyù máa ń jáde wàlúwàdí àbí èyí tí máa jáde látara ìrorò kan adùn tóun ò ní sọ fún wa kóun fẹ́ jáde tó sì jáde a ti rí pé jáde gan tó sì jáde òun funfun ó funfun báyìí ó lè funfun nì ìmọ̀ wa ń lẹ̀ abdullahi abba farogi allah ta'ala wa ni imam وأني فقال اغسل ذكرك أو مذاكيرك وتوضع عدوك للصلاة تابا في كو إكاني نومجي بي àáfọ̀ ojú abẹ́ o àáfọ̀ fún wàdíyù fún màdíyù àáfọ̀ àáfọ̀ mẹ́fọ̀ lẹ́yìn náà a wà ṣe àlùwàlá níbẹ̀ fẹ́ tó kù kátà àlùwàlá ni o a ṣe àlùwàlá tá a bá ti ṣàlùwà láṣíwájú kó tó jáde ìjáde ìkan nínú àwọn eléyìí ti bá àlọ́lá jẹ́ ó ti bàjẹ́ tí wàá lè kírun báwọn á tún àlùwà láwọn á tún ṣe nítorí ọ̀mọ́ omi tàbí ọ̀nà ẹ̀gbẹ́ méjèèjì níwájú àbẹ́yìn òun lélẹ̀. wọ́n ṣe ti ṣe pé kódà bí yẹn bá rí aràn ẹni aràn bá jáde di rẹ̀ jẹ̀mọ́ gẹ́gẹ́ bí ta ṣàlàyé fún wa nísìn kí ló ṣàlùwàlá rẹ̀ ó ti bàjẹ́ kí aràn yẹn ní kó mọ́ ní gbé kankan lára aràn nìkan ló yà tó bá yẹ pé ojú ibi tí ẹ̀gbin máa ń gbà jáde gbẹ̀dáde ó ti bàjẹ́ àmọ́ aràn tó jáde lẹ́nu àmọ́ jáde lẹ́nu gbà mí àbẹ́yẹ tó jáde lójú aràn máa ń jáde lójú tó bá wáyé bẹ́ẹ̀ àlùwà ló bàjẹ́ torí pé aràn gangan kì í ṣe ẹ̀gbin. èyí tó jáde lẹ́yìn lójú ọ̀nà ẹ̀gbin lẹ́yìn ọlá tóbi tó gbà jáde ló sọ ló sọ ọ̀dọ̀ ọ̀nà yẹn fún wa ká ṣàlùwà lámìí. ẹlẹ́ẹ̀kejì nínú tí máa bà àlùwà lájẹ́ àná ó wọlé mọ́tò òun ni ohun irú oorun wá ni orúkọ oríṣiríṣi èdè yorùbá ti lọ èdè yorùbá ó ti lọ nílẹ̀ yorùbá náà ìran oorun òun ni rẹjú rẹjú àbákọ́ wọ́n sùn ní ọ̀sùn wọ́n rẹjú ìran oorun ni ó pọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá ta ní tóbi mẹ́wàá lórúkọ tá a máa ń pè oorun bó ṣe ń bẹ lédè lárúbáwá náà nù jẹ̀mọ́ àmọ́ bó ṣe wá póríṣiríṣi ni gbogbo ẹ̀kọ́ ní máa bá lùmọ̀ lájẹ́ tẹ́rẹ́ tó ń tò gbé òun náà sùn <laughs> yẹn a máa pè ní sínà sínà tó ẹni tó ń tò gbé náà sùn tòdó gbogbo ẹnikẹ́ni tí ó bá sún àsùn àsùnwọ́ra ògbé ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ibi ògbé ló ti bẹ̀rẹ̀ kó tó kó sí yàrá wọn so ògbé ni ìran oorun náà lòun náà àmọ́ ìyàtọ̀ tó wà láàrin ògbé àti oorun àbí káàrọ ẹjú àti ohun òun ni pé làákàyè wa kì í sùn làákàyè wa kò sùn bá a bá tiẹ̀ fara sùn ògbé ìrẹ́jú àfi làákàyè sùn ara la fi ń sùn àmọ́ oorun gẹ́gẹ́ tá à ń pè ní náà làákàyè là á fi ń sùn tí làákàyè bá ti sùn kódà kí ara mọ́ sùn àti sùn lẹ́bẹ̀rẹ̀ lómi bá ẹ̀dùn wá sùn ẹgbẹ́ ìmọ̀ wò yín ni ẹ́ bàbá tó jókòó báyìí bàbá ti sùn lọ́mọ òsì mọ̀ ọmọ ìwádìí jáde ká òògùn tí ọkàn sùn ni òmọ́ pé wọ́n ti sùn gan-an kò mọ́ pé wọ́n ti sùn wọ́n sì ti sùn wọ́n lọ sí ìlera ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àlìmọ̀ ti bá ẹlẹ́mi ò lànú lẹ̀ tí bàá sùn ẹlẹ́mi ọ̀pọ̀lọpọ̀ mi ò mi ò lajú lẹ̀. so tí ọkàn bá ti sùn jẹ̀mọ́ ó sì dínà pé ní anáwó alimọ̀tẹ́gírí orun tó ti gbé e lọ òun ní oorun tá a mọ tó ń lọ láyìíká wa mọ́ nígbà wọ́n jí wa wọ́n bá gbé wá ní tó láyìíká wa kò sí dáa lè sọ kò sí dáa lè sọ bẹ́ẹ̀ nítorí pé ọkàn là gbé ọ̀rọ̀ mọ́lẹ̀ ọkàn làákàyè yẹ́yìn làákàyè orí ọkàn ló wà kò sí ní ọpọlọ ìgbáyà làákàyè wa òun la fi di ọ̀rọ̀ mọ́lẹ̀ òun la fi di àyíká wa mọ́lẹ̀ òun la fi ṣe àwọn la fi ń de ìṣẹ̀lẹ̀ la fi ń de mọ́lẹ̀ tọ́kàn bá ti wá sùn ẹ̀sìn no record no record so oorun tí ọkàn ti sùn tá a mọ tó ń lọ láyìíká eléyìí ni máa ba àlùwàlá jẹ́ kì í ṣe oorun fẹ́rẹ́fẹ́rẹ́ fẹ́lẹ́mẹ́ńdógí kì í ṣe oorun ìpínyàn rẹjú kì í ṣe ògbé àwọn eléyìí ń kọ́ oorun gangan eléyìí ni máa bá lè wà lájẹ́ òní máa bá lè wà lájẹ́ tó bá jí ọ pé kí ni àfihàn wa ti sọ nísìn ẹ ti bẹ̀rẹ̀ wá sí ni lọ́tọ́ àná rẹ̀ ni ìjà sùn o ẹlẹ́gbẹ̀ẹ́ sì máa jiyàn ìjà aṣọ fúnra gbọ́dọ̀ sọ́nà mo gbọ́ ẹ̀yà kí mi gbọ́dọ̀ sọ yóò máa mú àtàmọ́tàmọ́ wá lọ́ṣàlùwàlá lọ́ṣàlùwàlá. lè àdéhìí sọ fún wa gbọ́nu gbọ́nu asal ẹ má gbàgbé kinní kan a sọ fún wa pé ẹnì kan ò lè sọ pé nǹkan kan báyìí ba àlùwàlá jẹ́ àti pẹ̀lú èrí nínú ọ̀rọ̀ ọlọ́run ànábì gbogbo táà ti sọ pé ó bàjẹ́ yìí ẹ rí i pé a mú ọ̀rọ̀ ọlọ́run wá a mú ìtọ́ka wá nínú tírà. كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا إذا كنا سفرا ألا ننزع خفافنا ثلاثة أيام ولياليه صفوان بن عسال ó lára bí sallallahu alayhi wa a máa pa wọn láṣẹ bá ti rìnrìn àjò káwọn mọ́ wọn bọ́ ìbọ̀sẹ̀ wọn kí lè léyìí túmọ̀ sí a padà ṣàlàyé ẹ̀ nígbà bá débi àlàyé lórí ẹ̀kọ́ ìbọ̀sẹ̀ àti àlùwàlá. ó ní tàlásátà ayé àánú ẹ̀yà rèé ọjọ́ mẹ́ta àti òru rẹ̀ ànábì ní káwọn mọ̀ bọ̀ ilẹ̀ ní jẹ̀nàbà àti káwọn bá ní jẹ̀nàbà ìyẹn ni tí mọ̀ ní ìgbà jáde àbí pọ̀pá tìró wọlé tìró kódà kí mọ̀ ní yóò jáde wọn ò jẹnaba láàkín mi ra ìfẹ́ ìwà bọ́ ó lé wà náà mi wọn ní ṣùgbọ́n o àwọn ò ní bọ́ o alábìyẹn ní káwọn ọmọ bọ́ o mi ra ìfín tó bá dá pé ẹni tó wọ ìbọ̀sẹ̀ ó lọ yàgbẹ́ ni nígbà tó bá kúkú dé kò fún ní bùkátà kó wẹ̀ àlùwàlá ló ń ṣe tó sì láǹfààní tó bá débi ẹsẹ̀ kó pa òkè ẹsẹ̀ pẹ̀lú àwọn àlàyé bẹ́ẹ̀ náà ni bí ẹ bá lọ tọ̀ náà bẹ́ẹ̀ náà ni bá a bá sùn náà tá a bá jí tá a fẹ́ jọlá ẹ̀kọ́ ìbọ̀sẹ̀ tá a bá jí lójú oorun tá a wọ ìbọ̀sẹ̀ sùn a ní bọ́ ìbọ̀sẹ̀ wa a ṣàlùwàlá lódìdí tá a bá débi ẹsẹ̀ a wà pa orí ẹsẹ̀ a padà débi àlàyé lórí eléyìí so ìtọ́kàlẹ̀ eléyìí ni pé bá sùn oorun kọ́ àlùwàlá eh, ó ti bàjẹ́ anábì sallallahu alayhi wa sallam ó ní àlà àìní ó ní ẹ̀rí ojú ojú wa wìkáwù sẹ́yì wìkáwù àsẹ́yì òun ni okùn okùn tá a fi so ìgbàgbé tá a fi so okùn tá a fi so mọ́ gbàgbé tá a fi so mọ́lẹ̀ ní. nísìnyí àmọ́ ló ń lọ fáwọn ilé ẹ̀ nǹkan kan òun la fi dé mímọ̀ yẹn mọ́lẹ̀ òun ni làákàyè làákàyè tá a ní lábọ̀ fún mi tí à ń gbọ́ wà sí fáànù yìí aago ń kíní kan àwọn èèyàn lọ àwọn èèyàn bọ̀ ẹ̀yẹ ìwọ ẹ̀ làákàyè. wọ́n ní fàmìnàmà béèyàn bá ti wá sùn fàlìyẹ tọwọ́tà torí pé n tá fi di lẹ́ka ìmọ́lẹ̀ kò sílẹ̀ mọ́ àdìtúlẹ̀ òun lẹni tó bá sùn èyí fi mọ tó ṣẹlẹ̀ èyí mọ́ kódà ìgbẹ́lẹ̀ mi ìtọ́lọ́ kẹ́lẹ̀ mi dé pẹ̀lú oorun tó bá sùn ní ojúmọ́lá ní ìbàdàn bẹ́ẹ̀ bá gbé e sínú mọ́tò ẹ gbé e dé Badagry oníyàjú ẹlòmídìí bẹ́ẹ̀ ọmọ kéékèèké tó bá jí ọmọ ìṣùkọ́ ẹ̀ bá jí wọn nísìnyí ó lè wọn lọ lábẹ́ à torí pé ìdí máa ń dẹ́ torí èèyàn pé orí làákàyè wọn la fi di pé mọ́lẹ̀ tọ̀ àti wá túlẹ̀ èyí máa bèrè ìwé èkó ni èyí máa bèrè ẹlòmíì nìyí tí wọ́n ní tí wọ́n jí ó lè lọ sí kò síta ààrẹ ti rẹ̀ pé wọ́n jí wọ́n jí bẹ́ẹ̀ ó lè lọ sùn lábẹ́ mọ́tò ń tà ó lọ sùn ẹnìkan bẹ tó bá ti sùn báyìí wọ́n yé pè é jí òun ẹ̀sìn kan rẹ̀ fún ẹ̀gbójí ó ti di aláta ti tiẹ̀ ọmọ odó wọn ò gbé ọmọ odó síta ni ọmọ gúnyàn wọn ò gbé sẹ́nu ọ̀nà níta ọmọ ti fẹ́ di ọmọ odó wọn máa tilẹ̀kùn ọmọ odó wọn máa tilẹ̀kùn tó tó lè yí afáàkàn ní òun ẹ̀fẹ́ mú ẹ̀pọ̀ tó ń bá ilé mú kọ́ pẹ́rẹ́ òun dé lè kódà ẹ̀kọ́ tó bá ń mu lọ́wọ́ òun ò ní sùn mú tán tó wọ́n ti sùn àfáìlà wọ mọ́tò lẹ́kan ó ló wọ mọ́tò ní kọ̀sípẹ́ẹ̀nì ó lọ máìkì tó bá mú pọ̀ ibi tó lọ wọ́n fún lẹ́kọ̀ọ́ wọ́n á pé ó sọ́ọ̀bù wọ mọ́tò máìkì mẹ́rin ìgbà tó ní kọ́sípẹ́ẹ̀nì wọ mọ́tò òkòkò máìkò ló ti jí òkòkò máìkò ló ti jí nígbà tí bọ́ọ̀lù ti bọ́ọ̀lù ẹni wọn tó àfà ẹyẹ láti bọ́ sọ̀rọ̀ àti ọ̀rọ̀ ẹ múra wà yìí òkòkò kọ́ mọ́ náà ó dára lọ máìtù ni à ọ̀yà ẹ sanwó mi àgbìn padà ọlọ́run fi kélé mi ju tẹ̀ ju jura wa lọ sọ̀rọ̀ oorun gẹ́gẹ́ fún rẹ̀ ó kún sí ọdún bí ọ̀nà mẹ́ta ẹgbẹ́ bí ṣàfìdí nìkan ní ìdá ìmọ̀ ọlọ́run ṣàlàyé àwọn ohun kan bẹ ohun àbùkù ni bẹ́ẹ̀ ni ohun àbùkù tá máa fi búyàn àwọn ohun kan bẹ ohun òṣì ni tí máa ń fa òṣì bẹ́ẹ̀ tí máa fa àìní fúnyàn àwọn ohun kan ń bẹ nìyí ohun alápàlẹ́ òní tó jẹ òní tó mú ẹ wọn ní fẹ́ yọ olóòfẹ́ sùn oorun kí nìyẹn tẹ́gbọ́n òṣì nìyẹn oorun òṣì ni oorun òṣì ni àwọn orúkọ ń bẹ oorun súnnà ni ká máa sùn súnnà ni nígbà bá ti káyìí láàtàn ká bá ti káyìí láàtàn ẹ lọ sùn ládàwà àtẹ̀sílẹ̀ yìí ò bí máa dá ọpọlọ padà bí máa dá padà pé ìlànà ń pè ní kẹ̀lúlà kẹ̀lúlà lórúkọ rẹ̀ ànábì ń kọ́ wa lẹ́kọ̀ọ́ àkílù ànábì yẹn máa sun oorun yẹn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni China wọ́n tún ní China tó bá ti di wọ́n wọ́n fún gbogbo òṣìṣẹ́ ní thirty minutes wọ́n ẹ̀ lọ lórí bẹ́ẹ̀lì o wọ́n kàn ní oya everybody stop iṣẹ́ náà ẹ̀gbọ́n orí bẹ́ẹ̀lì ẹ̀sìn fún thirty minutes lọ́sàn-án kí náà gbélé yìí tèrúlà náà kàn tèrúlà náà nù kèlúlà ni yes mbàdẹ̀ sí báyìí ẹ mọ̀ pé ọpọlọ àyè bí ẹ́ńjìnì bí ẹ́ńjìnì lọ́pọlọ ẹ̀rù pípàlù ní ẹ́ńjìnì gbà ẹ̀rù pípàlù ní ẹ́ńjìnì ọpọlọ ti ṣe ẹ̀dùn yóò wà sílẹ̀ twenty four seven ẹlẹ́bí ò tún kọ́ ẹlẹ́bí ò tún lẹ́sùn lálẹ́ ìyẹn fi ẹbí máa ń ya wèrè àbí ṣùgbọ́n táwọn akọ́ òkè ká ṣiṣẹ́ fún ìdajì ọjọ́ ká wá fún ọpọlọ ní ìsinmi tí ó bá píkì padà kò ní ṣiṣẹ́ ṣe. jẹ́mọ́ so eléyìí òun náà jẹ́ nínú ẹ̀kọ́ nípa àwọn ẹlẹ́ẹ̀kẹta zawal al-aqli ìsókèrèni ọmọrọ òun ni kí làákàyè kò yẹ kí làákàyè bá ti yẹ àlọ́ láti bàjẹ́ torí máa fagilé àkáyọ̀ tó yẹ nǹkan méjì ni ìsókèrè ó mọ gbogbooro ó mọ ọtí ó mọ òkú mu ó lè jẹkújẹ orí rẹ yìí intoxicant níta bá ti jẹ tá bá ti mu tó bá ti intoxicate wa tá a sì ṣàlùwà láṣíwájú àlùwà láti bàjẹ́ torá lè sọ kí ló ṣẹlẹ̀ nígbà tá a mọ tá à ń ṣe yẹn mọ́ bóyá ti só à lè sọ. So bóyá ti tọ̀sára àlè sọ tó bá ti rí bẹ́ẹ̀ àwọn láti bàjẹ́. àwọn òbí mọ́rọ̀d abẹ́ni títọ̀ àárẹ̀ mú àárẹ̀ wá resort sí mental disorder. jama eléyìí ó ti bàjẹ́ o zuhulu akiri tí làákàyè bá ti yẹ àlùwàlá ńkọ́ òun náà ti bàjẹ́. ẹlẹ́kẹrin masulfarj minugayri ahil ìdàkẹ́rẹ́ bí ṣahawat òun náà ni kéèyàn fi àtẹ́lẹwọ́ rẹ̀ kó fi kan ojú ara àtẹ́lẹwọ́ yálà ọkùnrin àbóbìnrin tá ti kan ara wa àbójú ara ẹlòmíì kò bá jẹ́ ọmọ kókó oníṣàlùwàlá o wọ́n lọ kí ọlọ́mọ àwọn agbọmọ fún ọ ìwọ́n lọmọ tọwọ́ àtẹ́lẹwọ́ wá dé ibi ojú ara ọmọ àlùwàlá ńkọ́ ó ti bàjẹ́ àfi tó bá ṣáà ti pé gàdá ń bẹ láàrin àtẹ́lẹwọ́ wa àti ojú ara òun làwọn alóòní bàjẹ́ ṣùgbọ́n tí ìbá ṣe ojú ara kò bàbá lájẹ ẹ̀yìn ọwọ́ ẹ̀gbẹ́ ẹ̀hẹ́n kò bàbá lájẹ àbí a ti fi ìjọba bo ojú ara nǹkan ló kan ojú ara kì í ṣe àtẹ́lẹwọ́ jẹ̀wọ́n àwọn eléyìí lára àwọn kan tí àmọ́ ṣàkíyèsí rẹ̀ ó náà ẹlẹ́ẹ̀karùn-ún akèlò láhmẹ́lì iblis kéèyàn jẹ ẹran rà fún mi ẹni tó lálùwàlá tó wá ní wọn tí wọ́n ń jẹun ẹran sísun dídín bíbọ̀ pẹpẹ súùpù ó wá jẹ ẹran rà fún mi náà fi ṣe tó o bá ti jẹ́ ń bẹ́ àlùwàlá rẹ ti bàjẹ́ ṣókè torí ìlànà tó máa pé kìí ṣe làákàyè àròsọ kọ́ nímọ̀ àìsí àròsọ ṣẹ̀sìn kí ló dé tí bí dájú pé ẹran rà fún mi ba àlùwàlá jẹ́ ẹran ẹlẹ́dẹ̀ haramu ni àyè jẹ́ àmọ́ mùsùlùmí tó lálùwàlá tó ẹran ẹlẹ́dẹ̀ tí ó bàjẹ́ kò bàjẹ́ kò bàjẹ́ ẹjẹ́ rẹ̀ lọ́lọ́lọ́ ọ̀pọ̀tọ̀ agbára ti bàjẹ́ o ẹ̀rí ẹ̀dà ẹ̀rí ni ìtọ́kadà nínú ọ̀rọ̀ ọlọ́run ànábì tí ó bá ti sí má sọ pé ìjọsìn bẹ́ẹ̀ nìkan ṣe bàjẹ́ àbọ́lọ́run ò tó o bá ti rí ọ̀rọ̀ ọlọ́run fi lé àbọ́rọ̀ fi lé àbọ̀rọ̀ àwọn sọ̀hábà lápapọ̀ wọn kó fi gbèǹdì àìbàjẹ́ torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́dẹ̀ haramu ni mùsùlùmí ẹ̀ jẹ́ dídín bíbọ̀ sunsun yíyan ní mòóyò àìjẹ́ haramu ni torí kò sóde kankan lára ẹlẹ́dẹ̀ kò sáfàdé kankan no vitamin no protein no carbohydrate kò sí kankan you excessive fat loss àpọ̀jù ọ̀rá níbẹ̀ lára ẹ̀ ara wa ò sì fẹ́ ọlọ́run ti ṣàánú wa káwà tó mọ̀ pé kò dáa pé nǹkan báyìí níbẹ̀ lára rẹ̀ ọlọ́run ti ní kẹ́ jìnà sí orí mọ́ sí àlékún àlèmẹ́ta tù wà láàmú ní fìdírì àmọ́ jìnà sí. ṣùgbọ́n tó mùsùlùmí tó wá ẹ̀ṣẹ̀ ló dà tó jẹ́ haramu ni àmọ́ bẹ́ẹ̀ ni ẹ bá ti lálùwà látó tó jẹ́ ṣé n tó jẹ yẹn sálùwà láre jẹ bí ẹ bá ní bẹ́ẹ̀ ni ẹ̀rí yí dàgbà ara ò sọ bẹ́ẹ̀ àdéhùn olórí bẹ́ẹ̀ ah ọlọ́run á mọ̀ jẹ lẹ́dẹ̀ hmm. ọlọ́run á mọ̀ jẹ lẹ́dẹ̀ tó túmọ̀ sí pé jíjẹ lẹ́dẹ̀ ba àlùwà lájẹ́ òkè ló ọlọ́run á mọ̀ jẹ lẹ́dẹ̀ ló bàjẹ́ ràkúnmí dọ́là láàrin jẹ́ ńkọ́ tó sì bàjẹ́. Eh, eh. torí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn bí ọ̀rọ̀ dókítọ̀ ni níta àbá ti mọ̀ nípa ẹ̀ a máa béèrè orí ìròrí kò gbé àwọn èèyàn padà fún mi léyà àwọn lára ẹ̀kọ́ tọ́pọ̀lọpọ̀ náà ah àkúrẹ́bà ah ìjẹ́ lọ́dún yìí ẹlẹ́mìí fún mi ó sì bá irun rẹ̀ torí pé ẹran rà fún mi tó bá gbẹ ẹran fún mi ooo tó bá gbẹ ẹran fún mi dídé ni bíbọ̀ ni sunsun ni yíyá ni ó ta náà làṣẹ ẹlẹ́mi ó mọ̀ ẹlẹ́mi ìgẹrẹ rọ àfúnilọ́mọ kíláàsì mi wà ní ẹ̀ẹ́dùn lọ ó sì lọ kínu ò ní àrùbàlá báà lálùwàlá àlérò torí àyè pàápọ̀ mọ́ pẹ̀rẹ̀ àfúngbàkọ̀ mẹ́rin àpò wọ́n ń pèlè ìjọ gbàrà tó ń jọ gbàgbọ́jọ gbàgbọ́jọ tó bá ṣe gbogbo ẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ bó o ti ń jẹ gbogbo ẹ̀ ló mọ̀ ṣàlùwàlá irúwọ̀ ló mọ tó rí orí pápọ̀ ìsásun àràkúnmí ọ̀tọ̀ ìsásun àgbò màálù ọ̀tọ̀ jàmá torí ẹ̀ ẹ̀kọ́ mi fún wa àwọn kan márùn yìí a gbọ́dọ̀ sọ dáadáa kíyàn mutí aráàlú ni ẹni yìí wá sáàlù ó bá mú dájú ìgò ṣó ba àlọ́lá rẹ̀ jẹ́ kò bá jẹ́ lópin ìgbà tí ní tó mu kò bá ti àfẹ́tì làákàyè rẹ̀ ṣókẹ́lẹ̀ ní tó mu ẹ̀ṣẹ̀ wà lórí eléyìí o ó ti lùgbà ó ti lùgbò fún ọlọ́run ó ti kó sínú àràmù àmọ́ ṣó bá lu àlá jẹ́ kò bá jẹ́ so àwa kọ́lá mọ̀ sọ pé ìjọsìn tí yẹn ṣe fọ́lọ́run ó bàjẹ́ àfitá a bá rí ọ̀rọ̀ ọlọ́run tó lọ́run ní à ah, nǹkan báyìí ó bàjẹ́ tẹ́ni ẹ̀ náà sì ṣe tó bàjẹ́ tí ò bá ti ṣe tó bàjẹ́ àgbọ̀dọ̀sọ̀rọ̀ ìrun ni àwẹ̀ ni àlùwàlá ni àdúrà rẹ̀ ni ẹ̀ ṣe ni ìwọ́pọ̀ ló sọ pé ọlọ́run ò ní gbàdú ẹnìkan àyàfi tó bá rí dọ́là sọ pé òun ò fi ní gbàdú ẹnìkan tẹ́ni ẹ̀ bá ṣe wọ́n náà sọ bẹ́ẹ̀ gbogbo eléyìí gbọ́dọ̀ yí wa ìpínlẹ̀ mímọ̀ wọn lélẹ̀ àìsí ah wà lọ jẹ ẹlẹ́dẹ̀ ó sì ṣàlùwàlá ó tún àlùwàlá rẹ ti bàjẹ́ wọ́n ẹ̀rí náà gbogbo kùránì ò lè rí gbogbo àdéhùn ò lè rí àfáàkùn sọ bẹ́ẹ̀ torí ẹ̀ òdòwò abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala ó ṣàlékún mímọ̀ fún oníkálùkù wa fọ́nà kó tọ́wọ́ gba àwọn ìjọsìn wọn lọ́wọ́ insha Allah a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí yóò bọ̀ wọ́n tí a bá níbèrè láàrin ìṣẹ́jú díẹ̀ tàrókè aláǹfààní àti béèrè àwọn ìbéèrè wa náà. Àwọn wàhálà tí èèyàn bá ń fojú sóyè ń tẹ̀lé ra. Kí ni ọgbọ́n tá a fẹ́ dá sí i? Wọ́n ṣàlùwàlá lákọ̀ọ́kọ́ bí wọlé fún iṣẹ́ ìkejì fún ẹ̀kẹta. Ìbéèrè wáyé lórí ẹni tí ó ṣàlùwàlá tó wá sún lẹ́yìn yẹn tó kí ni ọtún àlùwàlá ṣe ó wá di pé tọ̀ bó ṣe ń wọlé bẹ́ẹ̀ ló ń sún bẹ́ẹ̀ ló tún náà tún àlùwàlá ṣe kí ni ó ṣe. sábàbí só méjì ni àkọ́kọ́ àfọwọ́fà ń bẹ níbi iṣó àfọwọ́fà iṣó àfọwọ́fà ń bẹ ẹlẹ́ẹ̀kejì iṣó tó wá fúnra rẹ̀ láì ṣe pé afọwọ́fà eléyìí lọ́pọ̀lọpọ̀ ènìyàn máa ń só bẹ́ẹ̀ ni irú eléyìí ni kì í dání láàmú torí pé àti kò sáfọwọ́fà ń bẹ̀ irú eléyìí ni kì í sábà wáyé gbogbo ìgbà kódà bí ìdájọ́ ẹlẹ́mìí lọ tọ̀ àbúlọ yàgbẹ́ ó lè mọ́ sùn ó jọjọ́ kan àwọn eléyìí tó bá ti ṣẹlẹ̀ á ọmọ bá lùwàlá jẹ́ á sì lọ tún àlùwàlá ṣe ṣùgbọ́n iṣẹ́ tó jẹ́ sábàbí bí àpẹẹrẹ a mọ ara wa a sì mọ tí kò wá lè gbà bí ìbá wa kọ ní tí kò rẹ̀ ò lè gbà ó lọ lé oníkòmọ ó lọ bí ìyàwó <laughs> ó lọ Sheraton hotel ìgbẹ́ náà fi wà límọ̀ sí pé máa sáàfù ara rẹ̀ ní tó bá fẹ́ jẹ ní ọmọ ẹjẹ take care of yourself ogún oúnjẹ náà gbé kalẹ̀ yìí ara gbogbo kó sì fẹ́ tọ́ sí gbogbo ẹlẹ́yọ kọ̀ọ̀kan tó wá ń bu síbí kọ̀ọ̀kan síbí kọ̀ọ̀kan ogún síbí ló bù ó bá dé kúrúkúrúkúrú ilé ìbára ìdílé dàrú ó wá sàrùwàlá ó ní kò àrùn ìwé lẹ́yìn kó mọ̀ wùlẹ̀ dára ẹ̀ láàm ẹ̀ẹ̀kan tó sì mọ̀ pé òun ti kó àrùn látara ìjẹkújẹ tó bá ti tún àlàyé ẹyọ kan ṣe kó filẹ̀ ọmọ tó lò lọ. ṣùgbọ́n tó bá rí wípé àsìkò sì wà fún òun bí àpẹẹrẹ lẹ́sìn ìrun zuri ó wọlé ní táìmù tó wọlé bí àpẹẹrẹ káró wọlé bí aago kan ẹni ẹ wá ṣàdùn kan láti bá wa kíjà mọ́. Mo ṣàdùn tó bá ti ìṣó ìṣó wa bẹ̀rẹ̀ fún látara tó jẹ àbí látara tó tó rẹ̀ níbẹ̀ kó lọ sinmi kó fèrè ńlẹ̀ yóò lọ yàgbẹ́ ni o yóò lọ mu ọ̀pọ̀ ọ̀pọ̀ omi ń máa dín sóòpù yóò lọ yàgbẹ́ yóò lọ sinmi ni o tí ara ló fi balẹ̀ kẹ́niyẹn kó ṣe kò bá àjẹsípágó mẹ́ta ní òtò lẹ́nu tiẹ̀ kí kódà kó jágo mẹ́rin nísìnyí kí inú àlàáfàrè ò tí wọlé aago mẹ́rin ó lè ṣe rẹ̀. ìwọ́n tó bá ti mọ̀ yí pé tóun bá ní kóun tún fi àsìkò díẹ̀ kun èrò ó lọ bóun lọ́wọ́ ẹni ẹni yìí yóò máa kírun pẹ̀lú sóná ní fẹ́rẹ̀ àbúrò yóò rí ikú ipò tó sì tó sì tó tó ìṣàbùrú mẹ́ yóò máa bá àlùbálà rẹ̀ yóò máa bá lọ yóò sì máa bá rìn náà lọ. so agbọ́dọ̀ ṣìyàtọ̀ ṣé iṣó tó àná mọ̀ pé n tá jẹ n tá mu ló fa sábà bẹ̀rẹ̀ tó ẹ pé lẹ́yìn òní àákùrà dúró díẹ̀ kára wa fi balẹ̀ kó ṣe ká lọ gbọ́nsẹ̀ pé ká lọ tọ̀ pé ká mu ọ̀pọ̀lọpọ̀ omi tára ó lọ́lẹ̀ á ṣe lókùngbà tí èrò tá fẹ́ kí tó sì ní àsìkò àmọ́ tí òun bá ti ní àsìkò kí ni a ṣe ẹ̀ẹ̀kan tá a ti ṣe òní tó wá já tá a tún wá lọ tún ṣe tá sì mọ̀ pé àrùn ló ń wọ́ọ̀rù ìwà látara dára jẹ tá a mú á mọ̀ kí ni wọ́n bẹ́ẹ̀ tó rà lásìkò mọ́ náà. ìbéèrè ìgbé ti hàn kọ́kọ́ ìjẹ́ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí ìwà ṣùgbọ́n nípa ọ̀gbọ̀nla ẹ̀lẹ́ tí wàá jọlá ìyẹn wá ń ṣàlàyé ìyẹn wá rí àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣe àbàlá fẹ́ kó kèrè bá súnmọ́ mi ìgbé pé tí ò bá sọ fún ọ̀jẹ́ ṣé ẹ̀ṣẹ̀ wà ń bí àti ní ẹ̀yìn olùkọ́ tó yàn tó sọ fún náà ah, bí àpá ṣe gbà bí mi máa ń ṣe nígbà mi béèrè wáyé lẹ́ni tó kẹ́kọ̀ọ́ nípa àlùbàlà tó wá ráwọn nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n ṣe dà tí ò wá sọ fún wọn ká má sọ fáwọn èèyàn tó máa ń ṣe tí ò dà kì í ṣe lára ẹ̀kọ́ ìsìláàmù bẹ́ẹ̀ ni táwọn ẹ̀ máa ti ń ṣe tí ò dà ìsìláàmù fẹ́ ká jẹ́ kán mọ̀ pé tó ń ṣe ó kù díẹ̀ káàtó nítorí lè mú wa ká dákẹ́ ohun tá a bá ń páyà fìtínà míì tó tóbi ju ohun tá a fẹ́ kọ̀rẹ́ tí wọ́n fún lọ tí ò bá ti sí ẹ̀ àìdákẹ́ ìbáná lọ wọ́n bọ̀ wọ́n ní àìdákẹ́ níbi ìbàjẹ́ àwọn ènìyàn ò mọ̀ àwa sì mọ̀ á sọ fún wọn sí báyìí báyìí báyìí báyìí báyìí wọn bá wá gbọ́ tọ̀ àwa ti ṣe àti àmọ́ náà ti ti wá àti gbọ́ lẹ́nu àmọ́ àwa sọ fún wọn àìsọ fún wọn nìyí ọlọ́run ó bi àwa tó rà mọ̀ a sì sọ a sì láwùjá èrè kan tí ò ní jẹ́ ká lè sọ fún wọn ṣòwò ìjẹnu tó ká máa kọ̀rẹ́ẹ̀tì ara wa ó pàtàkì ẹnìkan ò mọ̀ tán ẹnìkan ò pé tán a máa ran ara wa lọ́wọ́ òun náà ni ọ̀nà tó sì lè tó sì lè wáyé òun náà ni ká máa pẹ̀rọ wa sákìyèsí ibi tó ní ká lè tó kù díẹ̀ káàtó sí náà ẹ̀jẹ̀ tó sì bá ṣẹ̀yìn síbẹ̀. lábẹ́ ẹ̀bẹ̀ lé ǹjẹ́ ṣé ṣé tó máa ń yanná fílà náà tẹ́lẹ̀ bá wọlé tó bá jẹ́ ìbùsùn ní ọ̀gbìn ẹ̀dá mi ìbéèrè wáyé ń pé ẹni tí wọ́n ti kí àlùfáàgà rí tán òun àwọn ọmọ mọ́tíláṣí wọ́n lè nìkan wọ́n lè pọ̀ ni wọ́n ti síwájú ṣé inú àlùfájàre ni àbí náfìlà inú àlùfájàre tá a pèrè kàtá àlùfájàre wọ́n á wọ̀ tó bá pé oòrùn ò tí yọ kìí sì ṣe tó tó ti múra àti yọ wọ́n á mú wá wọ́n sì àmọ́ tó bá yẹ pé tọ̀ oorun oorun yẹn oorun tó wà nílẹ̀ kò ní tó wọn kí rákà mẹ́rin àbí rákà méjì inú àwọn rákà mẹ́rin náfìlà àti rákà méjì papọ̀ àti inú àṣùbà àbí àṣù tó wà nílẹ̀ tó ní fi yọ kò lè tó wọn kí dìrún rákà méjì lọ wọn fi náfìlà lẹ̀ kán kí ọ̀nà yẹn lẹ́yìn tó bá sálámọ̀ nígbà sáàbù tán yóò mú náfìlà wà tó ṣe nìyí ìbéèrè wa wáyé pé tọ̀ ẹni tí ó wá darapọ̀ mọ́ wa nígbà tá à ń dànù wa kí bóyá à ń san gbèsè ìyẹn fẹ́ kí mẹ́rin lẹ́yìn máàmù méjì ti lọ ká tó dé àti wa àwọn afẹ́ kí méjì yòókù ẹnìkan wá dé ó fẹ́ wá darapọ̀ mọ́ wa ṣáà lè dànù mọ́ báà ní lè dànù wallahu a'lam ká má lè dànù àwọn kèèṣì nǹkan tó yẹ ká máa ṣe àní máa léèyàn sí mọ́ fún ní ẹ̀bù sílẹ̀ sílẹ̀ àmọ́ sódà ká máa ṣe bẹ́ẹ̀ á ní kò dáa torí pé kò sí ìtọ́ka pálábí sọ̀rọ̀ náà wà sọ́dà báwọn sọ̀rọ̀ àbà wọn máa ṣe bẹ́ẹ̀ níta àfi mọ ẹ̀kọ́ nígbà àwọn ènìyàn òkè àwọn tó bá wá ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n nínú ni wọ́n nínú níta àtúnṣe ilé wọn nìyẹn bóun gan wúlẹ̀ wọn lè dánú kí bóyá wà ní yóò fi ṣe ìtọ̀nàrún rẹ̀ ṣùgbọ́n ìjẹ́ nù ọ̀nà ọ̀sọ́rọ̀ ọjọ́ ìdọ̀wà náà wọ́n ti sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀dẹ́gbò ẹ̀dẹ́gbò ẹ̀dẹ́gbò. Thank níbi ìforúkọ ni ọmọ wí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni a lè wí bẹ́ẹ̀ni tábà fi wọ́lọ́rọ̀ bí àná àzín bá máa wí lérò kù tábà wí ní ìforí kan lẹ̀ kò bá jẹ́ kò bá jẹ́ kò ẹ̀rí wà fún a lè ṣe bẹ́ẹ̀. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته